الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه وموالاه نيو نجيس أجاك يعني لانينو أصحابه شوال هنقوم أدوان أتي أقوم يعني أدوان أتي أدوان تاجيني أدو تاهي السلام عليكم ورحمة الله وبركاته أرى أبي أدوان à ń sọ ọ̀rọ̀ nípa ìwọ̀n tó ń pè ní alistinja títàbà àwọn ni kí èèyàn gbé kúrò ohun tí ó jáde ní ààyè méjèèjì bóyá tọ̀ ní àbíbẹ̀ kí èèyàn fi ohun tí ó mọ̀ káfí gbé kúrò ní omi wọn ló ń pè ní alistinja káfọ́mi gbé dọ̀tí yẹn kúrò ìkejì ló ń pè ní alistijmar wọ́n ní ká lo òkúta láti fi ṣe ìmọ̀ra kírun tó jáde láàyè méjèèjì bóyá tọ̀ ní àbígbẹ́ táwa lòkúta àti kíní kejì ó ní ìlànà tí a máa ń tẹ̀lé ń parẹ́ Anas bin Malik radiyallahu ta'ala anhu. الله يرى النبي صلى الله عليه وسلم إذا دخل الخلاء طبعا في وليمي فأحمل أنا وغلامي نحوي إداوة من ماء وعنز èmi àti ọmọkùnrin kan tá a jọ jẹ́ ọjọ́ orí kankan náà á bá nàbì gbé igbá omi lọ́wọ́ àwọn làwọn kan fi ń padà mú kọ̀pá káàkiri bẹ́ẹ̀ ní tẹ̀ ní kọ̀pá kékeré náà mú yín dání yẹn ó nídìí àwọn náà mú tẹ̀lé àwọn ọba mi àfáà nígbà tá a wà ní kéékèèké tá a fi ń kéré níjọ ní wọn bá fẹ́ lọ yàgbẹ́ láwọn gbó ní gbogbo lé gbòòrò yẹn gbà yẹn wọn bá ti lọ àwọn àlàbà mú pọ̀pá yẹn dání àtòmí a kì í bá a mọ́. ìyẹn lè pàdé ìjò lọ́nà ẹ̀rí tí wọ́n sì ní òye fọ̀pápọ̀ lọ̀pọ̀ lọ́pẹ̀jọ ló fi gbọ́dọ̀ jọpa kékeré tó bá gùn jù kò ní ba lẹ́yìn tẹ́yìn rẹ̀ ó lè rí tí fi lè kú torí àtọmọdájọ jẹ́ ẹgbẹ́ kan náà á omi dání wà á zatan àti kékeré yóò fòmìyà yóò fi káfọmi táàbà súnà ni nígbà tí a bá tọ̀ àbáyàgbé ẹ wá lódì kejì tá a sọ pé ká lòkúta gbogbo ẹ náà ni ó ní àkọọ́lẹ̀ tó fìdí ẹ̀ múlẹ̀ òun ni ọ̀rọ̀ tí àwa Aisha radiyallahu ta'ala anha tí wọ́n gbẹ̀gbà wa rẹ̀ látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi pé tí ẹnì yín tí ọba lọ sílé ẹ̀gbìn tó ṣe ìgbọ̀nsẹ̀. فليستطف بثلاثة أحجار انظروا في كتمتع وفي سمارة فإنها تجزي عنه طبعا له أذبي فمه هذه شو ما في متى كمو شو ما في متى كمو ìwọ́n aṣọ kùtà yẹn nìkan àfáà ní àbí ohun tí wọ́n ṣe látara gi bẹ́ẹ̀ làwọn tọ́lẹ̀tọ̀ àwọn pépà ni wọ́n ti wọlé tọ́ba ti mọ́ èèyàn kan gbọ́dọ̀ wá sọ wípé ọlọ́lá lòun ọ̀rá búrẹ́dì dání búrẹ́dì tó ń tà ní one oh five four wọ́n lọ fi mùtí èèyàn gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ o wípé ọlọ́lá làwà ọmọ kẹdàkùn ẹ bá ń ta búrẹ́dì mẹ́ẹ̀ẹ́ ọ̀fẹ́ wa tọ́lẹ̀tì wọ́n wò pé búrẹ́dì ni massive kẹ̀kẹ́ yóò nù tí gbogbo ara ó mọ̀ dáadáa eléyà ọ̀tọ̀kọ̀tọ̀ náà owó tó bá níye lórí àgbọ̀dọ̀ fi ṣèmọ́ra bí owó ẹ̀pọ̀ lórílẹ̀ nàìjíríà gan owó orílẹ̀-èdè wa àgbọ̀dọ̀ máa lẹ̀ mọ́ yẹn àbí ká máa jù sílẹ̀ lẹ́ láti pé tí wọ́n bá kíyàn mú ìjìyà tí wọ́n fún lágbára díẹ̀ so ohun tó bá wà nípò rẹ̀ náà lè lò ó lè jẹ́wé náà ó lè jẹ́wé àwọn ewé kan bẹ tó pé téèyàn bí fi inú ìdí yóò mọ̀ dáadáa yàtọ̀ sí ọwọ́ àlọ́ mú ewé tí àwọn yìí ti máa ń ní burúburú lára yẹn tó bá fi lè nínú ìdí tí ó fi dọ̀tẹ́ gbogbo òdí rẹ̀ ni ó máa yún ọ àbí ọ̀sọ̀ ewé lọ́ọ́ bá lò tó fi nù ìdí sòtò wájú àti pòkùtà yẹn la fẹ́ lò ọgbọ́n ọba kò fẹ́ ta ọ ọba kò Salman al-Farisi radiyallahu anhu wọ́n ní wọ́n gbọ́ nǹkan pátá wọ́n ní kọ́lá àwọn Yahudi lọ bá jẹ́ wọ́n ní àá allamakum nabiyukum kulla shay hatta al-khala'a gbogbo nǹkan làdẹ́bí yìí kọ́ yín ó tún kọ́ yín bò lẹ́sìn máa sábà sàlùwọ́n ní bẹ́ẹ̀ nìhánà ọkọ̀ fún wa pípé Allah ní sàǹjìyà bìlìyàmín kọ́lá àgbọ̀dọ̀ fọwọ́ ọ̀tún àgbọ̀dọ̀ fi tábà àgbọ̀dọ̀ fi ọwọ́ ọ̀tún tábà nítorí pé títábà gbogbo ọ̀pọ̀lọpọ̀ sùtá ti ń ṣàwọn yẹn àìlò ohun tí ọ̀wọ́ ló wa dáadáa ohun tí ọ̀wọ́ ló wa àmójútó jẹkújẹ pọ̀ àwọn elétò ìlera fi sọ wípé ọ̀gọ̀rọ̀ ohun tí máa ń fa ìgbádùn jù ohun tá ń jẹ ohun tá ń kí sẹ́nu pẹ̀lú pé téèyàn bá lọ sí sọ́tò ṣọ̀hárà nígbà tí nàbílá Ibrahim alayhi salatu wassalam ti ń sọ àwọn ìdára tó bá dẹ́dà sí tó ṣe fún ó ní òun ní fún mi jẹ wọ́yẹ skiri àwọn ní sì ń fún mi mu ohun tó wí tẹ̀lé ni pé fàyídà àmàrí tú fáwọn àyàṣù yìí ni tó bá rẹ̀ mí òun náà ni ó tún fún mi lálàáfíà wọ́n ní àlákọ̀ ń bẹ láàrin nǹkan tá à ń jẹ àtà ìgbádùn wa gbogbo ọ̀pọ̀lọpọ̀ ohun tí ń fa ìgbádùn táǹkì bẹ̀rù ni kéèyàn máa mú ọwọ́ ọ̀tún kó máa fi nù dí kó fi kó fi nù dí kò sí bí ìbá ti kó náà wọn bá lu ọṣẹ àbó lo yèèpẹ̀ dáadáa ìdọ̀tí yàn lè kó lọ́wọ́ rẹ̀ tí wọ́n bá fi lóhun kí ìbẹ̀nu báyìí àfa bí ó sì gbé wàhálà nìyẹn ọlọ́run ti rí i pé ọ̀dà yóò ṣe wá sùtà ní fi máa ń jáde nírọ̀rùn ẹ̀rí yóò jáde nírọ̀rùn olóyìí sọ ọlọ́run bá kọ̀ fún apá àgbọ̀dọ̀ ọwọ́ ọ̀tún àwọn ọlọ́fin lòdì ànàsẹ́njìyà ní akọ́là ní sàlásà ti àṣìyà àgbọ̀dọ̀ nìdí pẹ̀lú kùtà tó kéré sí mẹ́ta ànàsẹ́njìyà bí azmin àwòránṣẹ́ àgbọ̀dọ̀ fi gúngún àgbọ̀dọ̀ fi lòdì àgbọ̀dọ̀ fi gbẹ ẹran tó ti gbẹ àgbọ̀dọ̀ fi lòdì ó dàbí ọ̀gbẹ́ni nítorí pé gúngún nìyí oúnjẹ àwọn ọmọ ìyá yín àlùjọ náà ni ẹ bá ti ṣe bísìn láì fẹ́ràn yẹn kẹ́ tó pa egun tẹ bá sọ mi àwọn àrùntàn lọ́nà tòtòrí bẹ́ẹ̀ eléyìí ká ṣàkíyèsí rẹ̀ gbà tó bá tó di uh, ọjọ́ sábà insha allah ta'ala àti máa سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك